إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فالزكاة الفطر واجبة على كل مسلم قادر يأثم المسلم بتركها قال ابن عمر رضي الله عنهما فرض النبي صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين متفق عليه ويبدأ وجوبها بغروب الشمس من اليوم الأخير من شهر رمضان وينتهي بانتهاء الصلاة قال ابن عمر رضي الله عنهما أمر النبي صلى الله عليه وسلم بزكاة الفطر وأمر أن تؤدى قبل خروج الناس إلى الصلاة رواه ابن خزيمة وقال ابن عباس رضي الله عنهما قال النبي صلى الله عليه وسلم من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات رواه أبو داود وقدرها صاع من طعام أهل البلد لقول أبي سعيد الخدري رضي الله عنه كنا نخرج في أهد النبي صلى الله عليه وسلم يوم الفطر صاعا من طعام صاعا من طعام ثم قال وكان طعامنا الشعير والزبيب والأقط والتمر رواه البخاري ولا تجزئ القيمة على القول الراجح للأدلة السابقة ولأن النقود موجودة في أهد النبي صلى الله عليه وسلم والمحتاجون كثر وأما أدلة المجيزين للقيمة فأولها أن هذا الرأي قال به بعض العلماء سلفا وخلفا وقول بعض العلماء ليس مصدرا من مصادر التشريع كما هو معلوم ودليلهم الثاني حديث الذي رواه البيهقي أغنوهم عن السؤال في هذا اليوم وهذا الحديث ضعيف وضعفه واضح لكل من اطلع على سنده ودليلهم الثالث حديث معاذ الذي أخرجه البخاري معلقا وهذا الحديث ضعيف فمقصود البخاري رحمة الله عليه أنه صحيح إلى طاووس ودليلهم آخر المصلحة قالوا في إخراج النقود مصلحة للفقراء وغير ذلك مما يقولون فالجواب هذه المصلحة معارضة بمثلها أو بمصلحة أقوى منها ودليلهم الآخر أن المانعين لإخراج النقود هم يجوزون إخراج الرز والعدس وغير ذلك وكل هذا ليس من المنصوص وهذا تمسك بالمصلحة فالجواب من وجهين الوجه الأول لا يسمى هذا مصلحة إنما هو قياس وهناك فرق بينهما في علم الأصول والوجه الثاني هذا لو سلم بعدم وجود نص مطلق عام كيف وقد وجد قال أبو سعيد الخدري رضي الله عنه كنا نخرج في أهد النبي صلى الله عليه وسلم صاعا من أي شيء من طعام ثم قال وكان طعامنا الشعير الحديث رواه البخاري والحكمة من مشروعية زكاة الفطر عباد الله أن تكون تهرة للصائم من اللغو والرفث وأن تكون تعمة المساكين كما قال ابن عباس رضي الله عنهما فرض النبي صلى الله عليه وسلم زكاة الفطر تهرة آه، للصائم من اللغو والرفث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 في الفطر والأضحى العواتق والحيد وذوات الخدور وأما الحيد فيعتزلن المصلى وفي رواية يشهدن الخير ودعوة المسلمين متفق عليه ويسحب قبل خروج إلى المصلى الغسل وتطيب وتجمل وأن يخرج ماشيا وأن يخالف الطريق ويكبر فيقول الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد قال الله تعالى ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم wàlàhálàkùn tẹ̀sùrù. adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí bákan náà tí ó ṣe àwẹ̀ ramadan tó ṣe ní rọrùn fún èmi àti ẹ̀yin pẹ̀lú bí ó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kí ọlọ́run ọba kí ó mọ́sà gbálẹ́sì fún ẹnìkọ̀ọ̀kan wa kó sì jẹ́ kí a gan ní òpin rẹ̀ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ramadan lórílẹ̀ ayé kó sì gbálẹ́sì fún wa atọ́rọ ìkẹ́gẹ́ fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run bá tí ó gbódìde láti wá jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńláyé ìkẹ́ àti ìgẹ̀ náà kí ó máa bá àwọn aráalé rẹ̀ àti àwọn sàábì rẹ̀ àti gbogbo àwa tí a tó tẹ̀lé ojú ọ̀nà máa wọn títí di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama pẹ̀lú bí àwọn ṣe ń tán lọ yìí nǹkan méjì pàtàkì ńlọ́wọ́ níwájú gbogbo àwa tí a jẹ́ mùsùlùmí àkọ́kọ́ níbẹ̀ òní tá à ń pè ní zakatul fitr tí a máa ń pè ní jákà nílẹ̀ yorùbá zaka yìí ìyẹn ni pé ká ṣe sàárà ní àwọn mẹ́jẹ̀mú ètò sí pé a padà ṣe àlàyé rẹ̀ yìí ọ̀ràn yẹn ni fún gbogbo mùsùlùmí tó bá ti lágbára ọ̀ràn yẹn ni kìí ṣe pé bọ́yá tí ọ bá wù mí kódà tí n bá ti ṣe aláìmọ́ yọ tẹ́lẹ̀ ọ gbọ́dọ̀ yọ lọ́dún yìí kó tún yọ gbogbo àwọn tí ó ti fílẹ̀ tí ọ yọ gẹ́bí tí a ti sọ níbi zaka ti owó náà ni wípé èyí mú zaka jẹ rárá bó ti wulẹ̀ kọ́ ma kí ni ó jẹ́ kí a mọ̀ pé ọ̀ràn yẹn ni ìyọjáka nígbà tí a bá parí àwẹ̀ ó ní ọ̀rọ̀ ibn umar ìkan lára àwọn sàbí nabi wa muhammed sallallahu alayhi wa sallam radiyallahu anihuma ó ní pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó ṣe yíyọjáka ó ṣe lọ́ràn yẹn níbi kíni káyọ múdù mẹ́rin níbi tamro táǹpé ní date àbí níbi shair iye ọkà bàbà ó sì lọ́rùn yẹn fáwọn wo fún ẹrú àtọmọlúàbí ọkùnrin ní àbóbìnrin ọmọ kékeré ní àbágbàlagbà nínú gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí ìyẹn ni pé kódà kéèyàn jẹ́ àgbàlagbà kọ́ má lè gbàwẹ̀ zakatul fitr ó tún jọ́ràn yẹn fún ọmọ eke tí ò lè gbàwẹ̀ kódà ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí tó ṣe pé kò bá wọ gbàwẹ̀ rárá ó ti jọ́ra yàn kó yọ zaka ẹ̀ńtara rẹ̀ ọ̀yá fún dìkan àbídìkejì tí ò lè gbàwẹ̀ zakatul fitr ọ̀ràn yàn ló jẹ́ fún níbàámu sí nǹkan tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam ti sọ yìí ṣùgbọ́n ìjọ ọ̀ràn yàn rẹ̀ lérí ẹnì kọ̀ọ̀kan ni obìnrin ọkùnrin ọmọ eke àgbàlagbà ṣùgbọ́n tí ọba ṣe pé látara pé ọmọ èké àbóbìnrin kò ní fámìlì odidi fámìlì kan wọ́n gbọ́dọ̀ kọ́pẹ́rẹ́tì láàrin ara wọn bó ni zaka yìí ó ṣe jẹ́ yíyọ baálé ilé yọ yọ nígbà tí ọba lágbára tí ọba lágbára tóbìnrin tọ́jẹ́yàwó tọ́ba lágbára yọ yọ yẹwà níbàámu sí ọ̀rọ̀ ìyàwó asma ìkàlára àwọn sábíà nẹ́bí wa muhammed sallallahu alayhi wa sallam torúkọ rẹ̀ ń jẹ́ asma bint abibak ó ní pé òun ọmọ ń yọ zakatul fitr fún gbogbo fámílì àwọn ìyẹn ni pé yọ yọ tọkọ ẹ̀ yọ yọ ti ọmọ àti àwọn ẹrú tí ó wà pẹ̀lú wọn so ìyẹn jẹ́ kó yẹ wáyé pé yíyọ zakatul fitr gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ọ̀ràn yẹn dandan gbọ̀n lérí baálé tí ọba lágbára fún kan àbí dìkejì ẹni tó bá lágbára nínú fámílì yóò sì kí ni o yọ yọ so kisa ni pé kí zakatul fitr kọ́ máa jẹ́ aláìyọ ní gbogbo ilé kọ̀ọ̀kan ibn umar ọmọ ń yọ ti fámìlì rẹ̀ gẹ́bí ó sì jẹ́ ọkùnrin a sì rí obìnrin náà ti ń yọ iyẹ́ níbàámu sí bí wọ́n ti ń siláyà anabi wa muhammed sallallahu alayhi wa sallam. zakatul fitr yìí táǹpẹ̀ ní jaka ó ti bẹ̀rẹ̀ nígbà tí wọ́n bá ti kéde wípé wọ́n rọ́ṣù ìyẹ́ oṣù tá a nínú ramadan ìgbà yẹn ni ó ti jẹ́ ọ̀ràn àyàn tó ti bẹ̀rẹ̀ tó túmọ̀ sí pé ọmọ tí wọ́n bá bí lẹ́yìn mongrib kìí sí ọ̀ràn àyàn ká jaka tiẹ̀ ṣùgbọ́n èyí tí wọ́n bá bí síwájú mongrib ó ti dọ̀ràn àyàn ká yọ jaka rẹ̀ bákan náà ẹni tó bá gba islam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà kìí sọ̀ràn yẹn ni ṣùgbọ́n a fẹ́ kó ṣe pé ọmọ tó wà nínú oyún náà tí wọn ò tí ì bí ká sí òun náà mọ́ níta yọ nígbà tí a bá fẹ́ yọ jákà wá yóò sì parí nígbà tí irun tí wọ́n bá ti ké ṣùgbọ́n tá a gbọ́dọ̀ ṣàkíyèsí ni wípé irun ọdún yálà tíléyà ni o àbí tí ìsinu àsìkò tí dùn á ń tó òun náà ni àsìkò tiẹ̀ náà lọ́wọ́lọ́wọ́ nírú àsìkò tá a wà yìí six thirty ní tó láwọn alumni six thirty yẹn náà ni wọ́n gbé dúró ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bì bí ò dago mẹ́wàá bí ò de ago mọ́kànlá wọn ò ní gbé dúró ìyẹn lọ́kàn tó yẹ sí pé a gbọ́dọ̀ ṣàkíyèsí dáadáa kọ́mọ̀jà sí pé ńgbà tí n bá ń di ago mẹ́sàn-án mẹ́wàá láwa sọ pé a yọ zakatul fitr torí pé time ti lọ ní time yẹ so àwọn abòmíìsì ni wọ́n ti kírun nígbà tí wọ́n bá jásí pé ìrún máa ń yàtọ̀ níbì kan síbòmí ìrú ọ̀dọ̀ wa ń bì pẹ̀lú ògùn ọlọ́run aago mẹ́jọ lákì tọ́ba ṣe pé n tó ti ta ti bá rẹ̀ ni six thirty tó tó yẹ gan ni ọ̀yẹ̀ ká torí pé a rí nínú àwọn sàbí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó ń rí sí pé kọ̀dá tó kí àsìkò òrùn ẹ̀ẹ́dìò tó káwá tó ń lọ lára oná ni abdallah ibn obos ṣùgbọ́n kí èsì nǹkan tá a bá rẹ̀ lórílẹ̀‐èdè wa ń bì tí ọba dí pé ọ̀gbọ́n bíi aago mẹ́wàá mọ́kànlá níbòmí so ìyẹn fàdéyà sí pé pẹ̀lú ògùn ọlọ́run aago mẹ́jọ ni a kírun ní ebè ní tí a fẹ́ pàkíyèsí síbi ni wípé ká má dúró de ìgbà tá a lọ sí eid torí táìmù ọ̀run eid gan pilẹ̀ ti tú ọ̀rẹ́dì kọjá sí pé kó tó di àárọ̀ eid gan tá a bá ti gbọ́ pàtàkì jùlọ nínú ìṣesí àwọn sàbí anabi wa muhammed sallallahu alayhi wa sallam pé wọ́n máa ń yọ jákàá yìí tọ́dún bá ti ku ọ̀la àbọ̀túnla so kájá kó ti dí ọ̀dọ̀ ẹ̀ ń tá a fẹ́ yọ fún kó tó di pé àfẹ̀mọ̀júmọ́ tí a bá wá láǹfààní rẹ̀ láàárọ̀ kùtùkùtù tá a bá ti ń kírun tán ká tètè gbé lọ fún ẹni tí a bá fẹ́ gbé fún. a lè gbé fún ìyẹn fúnra wa táwa náà bá ṣàkíyèsí pé ẹni yìí jíjẹ mímu rẹ̀ ó kù díẹ̀ káàtó ṣùgbọ́n nílẹ̀ yorùbá ń parí pé bọ́yá fún dìkan àbídìkejì kọ́mọ̀ máa lérò pé bọ́yá báwo ló ṣe wá gbé Eh, Sara fún mi àbí zakatọ yọ torí pé ẹ rí i pé yorùbá máa ń ro níranrin èrò pọ̀ látara bẹ́ẹ̀ náà la fi ń fìyà jẹra wa so ibi tí ẹnìkan ò gba lérò dé so yọba gbé e kọjá bẹ́ẹ̀ ìyẹn fàdúrà sí pé dípò yẹ kò sí nǹkan tó burú a lè gbé fún imam ojúṣe imam ni pé kóun ó gbé fún àwọn tí ọba rí pé wọn ò ní tó bákẹ́ náà a lè gbé fún àwọn kọ́mítì tí wọ́n bá gbà láti máa gba zakatul fitr torí pé àwọn kọmitì ti wà ládùú ní agbègbè wa tó ṣe pé àwọn dúndò wípé ẹni tó bá fẹ́ dé zakatul fitr wa kó gbé wa àwọn ọba pín fún àwọn tó ṣe pé wọ́n lẹ́tọ̀ọ́ láti lè gbà. ìyẹn ṣàlàyé fún wa wípé zakatul fitr yìí ká kó tó di wípé ilẹ̀ ọjọ́ éèdì ọmọ àbí láàárọ̀ kùtùkùtù nígbà tí ilẹ̀ bá ti máa ohun tí wọ́n ń kánwó láwàá yọ ohun tí wọ́n ń kánwó ìní nǹkan tí a yọ irú nǹkan wo láàsì yọ ohun tí wọ́n ń tá yọ òun ni tá à ń pè ní múdù mẹ́rin múdù mẹ́rin tí àbámọ́ múdù ó ṣe déédéé bíi kóńgò kan àti míìkì méjì àbí mẹ́ta míìkì méjì àbí mẹ́ta fún orí kọ̀ọ̀kan baálé ilé ìyàwó tí wọ́n bá bímọ méjì ó pé wọ́n máa yọ kóńgò mẹ́rin àti míìkì mẹ́jọ àbí ká sọ pé kóńgò márùn-ún ó ní nǹkan tí wọ́n yọ nínú oúnjẹ tá à ń jẹ nínú ìlú wa oúnjẹ tá à ń jẹ òní bíi rice bíi gaari bíi àgbàdo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn wà níbàámu sí ọ̀rọ̀ èyí tí ìkẹlára sàbí anabi muhammed sallallahu alayhi wa sallam ti ọ̀sọ̀ tá a sì ti ka hadith ọ̀jẹ̀ mẹ́bẹ̀ẹ́ náà yìí pé láyé anabi muhammed sallallahu alayhi wa sallam ní táwọn máa ń yọ òní oúnjẹ láti lè fi yọ jákà oúnjẹ táwọn sì máa ń jẹ ń tàwọn níjọ́ náà lọ́hùn onlọ́ka bàbà tamuro àti yogurt gbígbẹ àti zebib ìyẹn ni inab grapes tí ó ti gbẹ ní táwọn máa ń jẹ ní àsìkò gbànú ní táwọn ń jẹ yẹn làwọn ń yọ tó túmọ̀ sí pé ní táwọn náà ń jẹ lásìkò wa iná lásìkò ni ìní ayọ̀ bí ráìsì bí ọkà bàbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lára nǹkan tí àwọn èèyàn máa ń béèrè púpọ̀ nípa rẹ̀ òun ni pé sáàlì fowó yọ èyí tọ́ka sí wọn ni pé wọn ò fowó yọ láyé anabi wa muhammed sallallahu alayhi wa sallam yóò bá sọ pé àyè máa ìyá ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ àwọn akọ́lá mẹ́sìn wa anabi wa muhammed sallallahu alayhi wa sallam lọ mẹ́sìn wa ìyẹn fàlẹ́ yá sí pé lára àwọn ẹ̀rí táwọn tí wọ́n sọ pé èèyàn lè fowó yọ tí wọ́n máa ń sọ òní pé a rí nínú àwọn àfa tó sọ bẹ́ẹ̀ so ọ̀rọ̀ àfa kìí sí ẹ̀rí nínú islam gẹ́bí nǹkan tí mo sọ ní inú larabawa mi ò ní pẹ́ lérí eléyìí torí pé àwọn tó wúlò fún púpọ̀ làwọn tó jẹ́ àfa bí ọlọ́mọkéó so mo ti sọ ní larabawa síwájú tẹ́lẹ̀ lára ẹ̀rí wọn òun náà ni hadith gbogbo àwọn hadith méjì tí wọ́n máa mú wa tó sì pé hadith yìí kò lálàáfíà èyí tó tún jájù nínú ẹ̀ ni wípé ẹ̀ àǹfààní wà ń bẹ̀ torí pé tọ́ba gba gaari àbí tọ́ba gba gbàdo ṣèbówó ni ó fi ṣe ó lè jásí pé kọ̀ wá bùkátà tó ń jẹ kó yẹ pé owó ìléèwé ńlọ́wọ́ bùkátà sí. zakatul fitr wọn ò sọ yí pé láti lè fi gbọ́ bùkátà owó ìléèwé láti lè jẹ tọ́ọ̀mọ́tà masaki káwọn aláìní ó lè jẹ yorùbá náà sọ pé tẹ́bí bá ti kú òun ọ̀sẹ̀ ìṣẹ́bùṣe so dòní ọlọ́run lọ́jà sí pé oúnjẹ kò síbi tí ò ti pàtàkì lórílẹ̀ ayé ẹni tó bá sẹ́yìn pé kọ̀ wá bùkátà sóúnjẹ tó gbé fún ìtumẹ̀ ní pé kọ̀ lẹ́tọ̀ sí sàkátọ̀ fìtìr ẹni tí ọba ti lè appreciate wípé a gbé ráìsì a gbé gàrí fún ó túmọ̀ sí pé kò pilẹ̀ lẹ́tọ̀ sí nìyẹn ẹni tó lẹ́tọ̀ sí yọ appreciate ẹ̀ so gbogbo orílẹ̀-èdè ayé ló sẹ́yìn pé oúnjẹ sì ó ní value nígbà tó bá sẹ́yìn pé èèyàn wá bùkátà sí so láti ìjọ wa títí di ìsìn so owó wà láyé anabi wa muhammed sallallahu alayhi wa sallam àwọn tó sì wá bùkátà sówó wà so kò sọ pé kí wọ́n fi owó yọ lára ẹ̀ ní pé ẹ ṣe ráìsì wà láyé anabi náà ni a sọ pé ká fi ráìsì yọ a sì sọ pé ntí ọrìnlẹ̀ ní pé ntí à ń yọ láyé anabi wa muhammed sallallahu alayhi wa sallam gẹ́bí ntí abu sa'id al-khudiri sọ ni pé nukhrijuhu fi ahdi nabi sallallahu alayhi wa sallam sọ̀ọ́ àmì ntọ́ àmì oúnjẹ ni wọ́n ń se kí ni ni wọ́n yọ ó sì fi kún yí pé oúnjẹ táwọn ń jẹ ń tà wọ́n lóúnjẹ àjẹyó táwọn fi máa ń so oúnjẹ táwọn ń gbádùn làwọn ń yọ ìtumọ̀ ẹ̀ ní pé oúnjẹ tọ́ba ti já sí pé oúnjẹ láwùjọ òun náà ni ó jẹ́ kí ni o ní ọjà yíyọ ìyẹn lọ́wọ́ níbàámu sí nǹkan tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tí ó gbélé tábà wá rí kọmitì tó pèpè sí pé iye owó báyìí láàmú wá tóun ó fi bá wa róúnjẹ yìí ò sí gẹ̀gẹ̀ torí pé kì sí pówó yẹn lọ́fẹ́ fún àwọn aláìní ọ̀wọ́ yìí pé kó lè rọrùn kọ́mọ̀jà sí pé ń kálukú ọmọ gbé ráìsì wá ẹ́ iná fi wípé ok ẹ mú owó wá owó yẹ àwọn ò fi ra o àwọn ò fi ra oúnjẹ lára ọ̀rọ̀ míì ni wípé ẹ tọ́ba pọ̀ tán ó lè máa ta gan tà ní hundred naira ó lè máa ta ẹni tó bá ti gba nǹkan lọ́nà ẹ̀tọ́ kò sí tí ò lè fi ṣe kódà ìtàǹgà nígbà tó ṣe pọ́ pọ̀ ní gbogbo àná ìlànà economically tí lásìkò mango nísìnyí ẹ rí i pé mango tí tí ẹ bá sàsìkò rẹ̀ tó yẹ ká rà ní fifteen naira èló lára ara ní twenty naira so àníbi sallallahu alayhi wa sallam ìgbà tí àwọn èèyàn bá gbóúnjẹ wá látoko àníbi ní ẹ má lọ bá wọn. kẹsà tójúra yìí pé mata èmi máa ń pa ọjà màá bọ̀ taa anabi ni ẹ mọ̀ síbẹ̀ dá iná yẹ́rùsùkù bá àdókùn mi ẹ fà àwọn èèyàn lẹ̀ ẹ kí kan lọrọ ara wọn tí wọ́n bá ti lọ bá nípa ipò máa ń pa ọjà àrò oko nísìnyí tó yẹ pé kó wọn kàn dọjà padà sóko di two naira òdi alágbàtà tí o ti sọ ọjà wọn nìyẹn kọ́ta níye tó wù iye òsín kankan nínú sẹ̀rẹ̀ islam kódà láti bẹ̀ ó lè di olówó so nígbà tó jásí pé ó ti gbà lọ́nà ti ọlẹ́tọ̀ sókísà ni pé in tó fi ṣe yẹ kò sí tọkàn lóporógbà tí ọba ti jásí pé ọ̀nà ẹ̀tọ́ ló fi gbà á a sì rí nínú oníranran iṣu lóye pé ẹlòmíì wàhálà ó ṣẹlẹ̀ sí fún dìkan àbídìkejì tí wọ́n dá zakatul fitr fún fódìdí bí ó àìmọye oṣù yóò máa jẹ́ tí ẹ̀mí rẹ̀ ọ́ balẹ̀ tó ń jẹ́ bá sì ti wà ń lé gẹ́bí tí mo sọ dìsín dìsín lẹ tó ṣe pé ẹni tí ń gbowó oṣù ní tí ọ̀kọ̀ọ̀kọ́ mójútó nínú àlámẹ̀rí owó rẹ̀ kíni bí ó ṣe ra oúnjẹ sílé ni lẹ́yìn ìgbà náà ni ó sá máa ronú pé sóun ọ̀ra sọ àbí eh, òun ọ̀ra credit tó o bá fún yẹn lówó níbi yóò bá tiẹ̀ tọ́ lágbára dé ó lè jásí pé credit gan ni ìrà ṣùgbọ́n tó o bá fún lóúnjẹ òun àtọmọ rẹ àtàwọn fámìlì rẹ wọn jẹ fún ìwọnba ìgbà tí ọlọ́run bá sọ pé kí wọ́n jẹ́ dà gbogbo ìgbà tí wọ́n bá sì ń jẹ́ yẹ so ládọ́ ọmọ báyàn. ìyá lọ́fàá tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó fi sọ pé ìdí níbàámu sínkà tí ibn abbas radiyallahu anhuma tí wọ́n sọ ìdí tí zakatul fitr tó fi jọ́ràn àyàn ó ní pé kó lè jẹ́ àfọ̀mọ́ fún aláwẹ̀ níbi kùdìẹ̀kùdìẹ̀ a rí i pé yorùbá náà sọ pé kò sí bá ṣe rìn torí òní ṣe kínní torí òní mì so èyí ó ṣe kùdìẹ̀kudìẹ̀ nú àwẹ̀ tí ọ̀yẹ́ kó ṣe zakatul fitr tó bá yọ jaka tó bá yọ ìlọ́nà ọmọ òfin kàfàrà so ìdí àkọ́kọ́ nìyẹn ẹnìkan kọ́ mi lánàá wípé ṣé tí ànábì sọ ni pé kó lè jẹ́ kàfàrà kó lè jẹ́ àfọ̀mọ́ fún aláwẹ̀ ìtumọ̀ ẹni pé ọmọ èké òní kò ní yọ Ani yọ jáka rẹ̀ nìyẹn so lara mistake ti máa ń ṣẹlẹ̀ alihamudulilayi ẹni yẹn béèrè ń tẹ̀ ṣùgbọ́n àwọn míì yóò mú ẹ̀rí kan yóò wá fi àìmọye ẹ̀rí lẹ̀ kó o tó lè fatuwa nínú sẹ̀rẹ̀ islam kó le tó lè ṣàlàyé ìdájọ́ ẹ̀sìn ọ gbọ́dọ̀ kó ẹ̀rí jọ gbogbo ẹ̀rí tó jẹ́ máa ń tọ́ fẹ́ sọ́npa rẹ̀ ọ gbọ́dọ̀ ṣèwádìí yékéyéké tábà wọ hadith mọ́ kọ́kọ́ mú wa ibnu umar anabi sallallahu alayhi wa sallam ó dìídì ṣàlàyé àwọn wo lọ́jọ́ ràn yẹn fún pé wọ́sọ̀gẹ́rì wọ́lkẹ́bìr ọmọ ẹ̀ṣọ́ mi kìí síbẹ̀ ṣùgbọ́n hadith tá à ń sọ lọ yìí kìí ṣe pé anabi fẹ́ fi ṣàlàyé àwọn tọ́jọ́ ràn yẹn fún hikma tó wà ń bẹ̀ wisdom tó wà ń bẹ̀ lànàbì fẹ́ fi sọ so ìyẹn sì ní ó ní bá a ṣe máa ń díìlì pẹ̀lú ẹ̀ nínú ilmul usul ntí mọ́sá nílò ní pé ara àǹfààní tí ó ṣe fún aláwẹ̀ ni pé yóò jẹ́ àfọmọ́ fún un ẹlẹ́ẹ̀kejì ni wípé yóò tún lè jó oúnjẹ ànábì ní oúnjẹ kọ̀sọ́ ìpolówó skul tó mọ́tàmọ́sàkì yóò jó oúnjẹ fún ni o fáwọn aláìní bí ọba jó oúnjẹ ẹni tí ò ní tó so nínú àwùjọ òun ò di ẹni tínú rẹ̀ dùn lọ́jọ́ ọdún àti lẹ́yìn ọdún ìyẹn ń ṣàlàyé fún yín pé inú islam tá a wà yìí kéé sí ẹ̀sìn tọ́já sí pé ọkọ wa pé ká máa kírun ká máa bẹ̀rù ọlọ́run ká máa mójútó ọmọ ìyá wa so lára ẹ̀kọ́ tá a tún fẹ́ kọ́ńbẹ̀ nìyẹn pé tí wọ́n bá ní tọ́ fẹ́ jẹ́ tọ́ sẹ́kù kó tún rántí àwọn míì so lára ẹ̀kọ́ tó tún wà nínú yíyọ jákà lélẹ́yìí tí ọjọ́ ràn yẹn nínú islam ìyẹn ní nǹkan àkọ́kọ́ tí ó wà níwájú wa níbi àwẹ̀ sí ń tán lọ nǹkan ẹlẹ́ẹ̀kejì tó tó ṣe pàtàkì òun náà ni ọdún ìtúnu ká níjọ ọdún eléyìí léè tí ó súnmọ́ jù ní pé ọ̀ràn yẹn ni kéèyàn lọ sí èyí tí ìwà sọ pé dìkan àbí dìkejì nípa pé bóyá àárẹ̀ séèyàn àbí èèyàn wà ní ìrìn àjò kéèyàn lọ sí eid ọkàn pa gan ọjọ́ ran yẹn torí pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam níbàámu sí nǹkan tí ó mú àtẹ́yẹ ìkan àwọn sàbẹ̀ anabi sallallahu alayhi wa sallam lóbìnrin ni Oni ní pé ànábì pa àwọn táwọn jẹ́ obìnrin lásán yìí pé ẹ má fẹ́ nìkan kálẹ̀ nínú ilé láì mọ́ lọ sí ẹ̀ǹd kódà tẹ ẹ mọ ẹni tí ò nírun tí ń se nǹkan oṣù tẹ ẹ mọ ọlọ́mọge tó ṣe yìí pé òun èé jáde fòkìfòkì àbí àwọn obìnrin tí wọ́n ti wọlé ọkọ tó ṣe pé wọ́n èé jáde fòkìfòkì wọ́n máa wà ní ilé ọkọ gbogbo wọn ìníkà ẹ̀kọ́ jáde lọ sí ẹ̀ǹd tẹ ẹ mọ àwọn anabi sallallahu alayhi wa sallam ó ní pé kí àánú ò lè gan ní oore tó wà fún mùsùlùmí nígbà tí àwọn eléyìí bá yọ pẹ̀lú aṣọ tuntun tínú wọn dùn títọ̀ náà yọ pẹ̀lú aṣọ tuntun tínú wọn dùn tó ń kálukú ń ṣe azikir so inú ó dùn yìí pé mùsùlùmí lọ́pọ̀ tó eléyìí bákan náà kí wọ́n ó sì lè gan ní àdúrà ọjọ́ ọdún àdúrà mùsùlùmí kan náà lè gan ní rẹ̀ ẹ má fẹ́ nìkan kan lẹ̀ lọ́mọ eke ni o lágbà ni òkódà ẹni tí ò nírun ọwọ́ ipẹ́ ẹni tí ò nírun òun ọ̀rà takété sí ibì kan ìyẹn ń jẹ́ kó yé wa wípé gbogbo ẹni tó bá ti lágbára tí ò sì dìwọ́ fún òun ní kìíní o ní ọ lọ sí eid níjọ ọdún àwa ní àwọn ẹ̀kọ́ kan tá a gbọ́dọ̀ ṣàkíyèsí nígbà tí a bá fẹ́ lọ kírun ara rẹ̀ ni pé bá a sì máa wẹ̀wẹ̀ jimá tá a máa wẹ̀wẹ̀ jánábàyẹ afẹ́ká wẹ̀ bẹ́ẹ̀ orinlẹ̀ látọ̀dọ̀ ibn umar ipe imam webe ìkàlára sàbí anabi wa muhammed sallallahu alayhi wa sallam ni a sì fẹ́ kọjá sí pé ètò dáàjù nínú aṣọ wa táàbà láǹfààní àti rami ètò dáàjù nínú aṣọ ni káwọ̀ ìyẹn náà rinlẹ̀ nígbà tí umar ibn al-khattab nínú hadith tó gùn tó ṣe pé mi ò ní lè sọmọ ṣùgbọ́n orinlẹ̀ nínú sẹ̀rí àbákanáà pé aṣọ tó bá da ilé yẹn wọ̀ ká sì lo nǹkan olóòórùn so ká sí ọ̀ṣọ́ lọ́sọ̀ọ́ tó ṣe wípé ọ wà níbàámu sí sharia islam bákan náà nígbà tí kó tó di pé á jáde irú ọdún ti fitir ọdún ìtúnu àwẹ̀ yìí afẹ́ká níta afẹ́ká gan ni tamuru ó sì ti wà láwùjọ wa nísìnyí tó ṣe pé wọ́n ń kiri ẹ̀ káàkiri èyí tó fi tún á dájú ní ká ní wítìrì ká ní wítìrì ni pé kéèyàn jẹ mẹ́ta àbí kọ́ jẹ márùn-ún àbí jẹ méje àbí jẹ mẹ́sàn-án so afẹ́bẹ́ ní ọdún èyí tó jẹ́ kínní torí pé gẹ́bí tí a ní sọ tó wà nínú sọ́yì buhari ànábìyẹ jáde lọ kírun ìtúnú àwẹ̀ àyàfi kó se kínní o kó jẹ tamru kó tó di pé yọ lọ yóò sì jẹ́ ní wítìrì ni yọ jẹ́ ní mẹ́ta àbí márùn àbí méje bákan náà afẹ́kárìn lọ ni tí ọba sí ìnira fún yàn so kéèyàn ọmọ gun mọ́tò torí pé ali rọ́jìọ́lá àn ó ní pé nínú súnà ni pé kéèyàn ó rìn lọ sí ẹ̀ẹ́dì ni káwọn èèyàn ó lè rí ẹwà tó wà fún islam kí bàbá ìyá ọmọ kí wọ́n tó tẹ̀léra wọn kí wọ́n lọ sí ẹ̀ẹ́dì ṣùgbọ́n fúndìkan àbí kejì bọ́yá ẹ̀ẹ́dì ó jìnnà àbí kan kò sí nǹkan kan ṣùgbọ́n súnà ni pé kárìn lọ ni lára ń tá a fẹ́ tó rinlẹ̀ lọ́dọ̀ anabiwa muhammed sallallahu alayhi wa sallam tó rọrùn ibi tẹ́yìn bá gbà lọ sí ẹ̀ẹ́dì nǹkan la fẹ́ kọ́ gbà padà gbogbo yẹn náà ó fi ń tọ́ka sí pé láti lè fi ọ̀sọ́ àti ẹwà tó wà nínú islam láti lè fi hàn lára nǹkan tó yàn tí islam fẹ́ ni so kásì bẹ́ẹ̀ lára nǹkan tọ́já sí pé kásàkéèsì nírú ọjọ́ ọdún báyìí ni bákan náà nínú tó rinlẹ̀ nínú alukur'an nínú suratul bakora nígbà tó náà wọ́n bá ń sàlàyé nípa àlámẹ̀rí àwẹ̀ ó ní pé kẹ́ẹ̀filé parí àwẹ̀ kẹ́ pé kẹ́ má dín bákan náà kẹ́ ẹ sì tún lè ṣe allahu akbar láti lè fi dúpẹ́ fọlọ́n pé ọlọ́run sọ pé kẹ́ ẹ sì kíni o kẹ́ ẹ rí òpin ramadan ó sì tọyín sọ́nà ó fẹsẹ̀ yín lẹ́nà sójú ọ̀nà islam àti ojú ọ̀nà àwẹ̀ yìí ìyẹn lọ́fọ̀dé sí pé àwọn sábà anabi wa muhammed sallallahu alayhi wa sallam léè tó sì fi tẹ̀sán wọn ni pé ìjọ tí wọ́n bá ti kéde ìtumọ̀ ni pé ìdájọ́ sunday àbíjọ monday lọ́dún so ìkànnù méjèèjì náà ni torí pé àwẹ̀ ìmọ̀kọ́jẹ́ twenty nine àbíkọ́jẹ́ thirty tábàtìlẹ̀ kéde pé wọ́n rọ́ṣù báyìí àtìgbà yẹ láti ló ti wà níbàámu sí súnà láti máa ṣe allahu akbar allahu akbar la ilaha illallah wallahu akbar allahu akbar walilahi alhamd àwọn ẹgbàá mi náà wà so léètọ́já sí pé a fi ń gbé ọlọ́run ọba tóbi èèyàn fi ń dúpẹ́ torí pé kèsè mímọ̀ sí ẹnìkọ̀kan wa àìmọye èèyàn ìfùgàn lẹ́nu tó ti súnmọ́ wa náà tó ti kú nínú àwẹ̀ yìí so pé ọlọ́run ọba wa dẹ́mi tiwa sí a fi gba àwẹ̀ náà já ọyẹ ká gbé ọlọ́run ọba tóbi ká sì dúpẹ́ so ká lọ eid láì níyan náfìlà kankan a lọ a jókòó títí tí ìmáàmù ó fi jáde láti wá ṣe ètò kan ìmáàmù tó jẹ́ ti sunna ayanafila nígbà tí a bá dé eid lára àwọn nǹkan tí a gbọ́dọ̀ ṣàkíyèsí nígbà tí a bá fẹ́ lọ sí eid ní kí ọlọ́mọ kí ó gbà lẹ́sìn fún ẹnìkọ̀ọ̀kan wa kó sì dé èmi ẹnìkọ̀ọ̀kan wa sí di ọjọ́ náà àti ju ọjọ́ náà lọ aláhùnmá àìsàn islam wal muslimin wa adìlẹ̀ shirk wal mushrikin wa dàmìrà àdá àkà àdá àdín. اللهم لا قابل لما بسطت اللهم لك الحمد كله اللهم لا قابل لما بسطت ولا باسط لما قبت ولا هادي لمن أضلت ولا مدل لمن هديت ولا معطي لما منعت ولا مانع لما أعطيت ولا مقرب لما بعت ولا مبعد لما قربت اللهم بسط علينا من بركاتك ورحمتك وفضلك ورزقك اللهم إنا نسألك النعيم المقيم الذي لا يحول ولا يزول اللهم إنا, اللهم إنا نسألك نعيم يوم العيلة والأمن يوم الخوف اللهم إنا عائذون بك من كل شر اللهم إنا عائذ بك من شر ما أعطيتنا وشر ما منعتنا اللهم توفنا مسلمين وأحينا مسلمين وألحقنا بالصالحين غير خزايا ولا مفتونين اللهم قاتل الكفرة الذين يكذبون رسلك ويصدون عن سبيلك اللهم اجعل عليهم رجزك وعذابك اللهم قاتل الكفرة الذين أوتوا الكتاب إله الحق آمين اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم اللهم اغفر لنا خطيئاتنا وجهلنا وإسرافنا في أمرنا وما أنت أعلم به منا اللهم اغفر لنا هزلنا وجدنا وخطعنا وأمدنا وكل ذلك عندنا قوم إلى صلاتكم يرحمكم الله Huh.